tí ìdàlùkẹ́ àmọ́ kò ní tán nù mọ́wùlẹ̀ tó bá máa tọrọ àforíjì ọlọ́run wàá máa sọ̀rọ̀ ẹ̀ ń dáadáa gbogbo bí tó sọ̀rọ̀ ẹ̀ láì dáa tẹ́lẹ̀ ti lè ṣe nǹkan méjèèjì ń gbogbo ẹ̀ ti wà ń bẹ̀. kan ni baba mú wọn tó sì ń sàlàyé àtọ̀nà téèyàn ó gbé gbà torí gbogbo tó jẹ́ ẹsẹ̀ tí ń wá látọ̀dọ̀ èmi àtẹ̀yìn tá a fi ń ṣe lọ́hùn ní tá a ṣẹ̀ṣẹ̀ dọ́yìn ẹgbẹ́ wa ní tá a ṣẹ̀ṣẹ̀ ọlọ́run tààrà káwọ́ ká sì múra síṣẹ́ rẹ̀ ká múra síṣẹ́ rẹ̀ ká jẹ́ kí iṣẹ́ rẹ̀ wa máa lékún kọ́nà ṣàlékún iṣẹ́ rẹ̀ wa allahumma inna nasaluka khayra al-khatima wa na'udhu bika min su'il khatima allahumma inna nasaluka khayra al-khatima wa na'udhu bika min su'il khatima allahumma inna nasaluka khayra al-khatima wa na'udhu bika min su'il khatima allahumma inna nasaluka min kulli khayr man salaka min nabika muhammad sallallahu alayhi wa sallam wa na'udhu bika min kulli sharr man sa'ada min nabika muhammad صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله ربنا أفنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنات من أبرار يا عزيز يا غفور يا رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله hajj ara ọ̀rọ̀ tí àwọn àáfàá ti jókòó lé lórí lọ́jà àbá ni èmi o stáàdì tèmi ni pé ilé àti hajj wọn ò yàtọ̀ síra wọn gbogbo ẹni tí ń sọ tó ń gùn ún ń sọ tó ń lápò ara ẹ̀ ni àfẹ́ ń bá rẹ́ẹ̀dì pé ọjọ́ kẹsàn-án oṣù Zul láti pẹ̀rẹ̀ léyà nínú ayé lóko ọjọ́ kẹwàá Zul Hijja láti pẹ̀rẹ̀ léyà ọjọ́ kẹsàn-án oṣù Zul àníbi sì bẹ̀rẹ̀ níyà ọdún mẹ́sànlá yóò tó kó láyé ọjọ́ kẹwàá zòlè ìjà lọ pa sí báwo lẹ kó sì aṣọ pété wọn bẹ lára àfàlọ́ yẹn mẹ́rin bẹ̀rẹ̀ níyà tí níjọ́ kẹsàn-án ọjọ́ àràfà táwọn àfa inú àfa tó sọ bẹ́ẹ̀ nínú tèmi àwọn yìí pé ìjọ wọn bá gbọ́ àràfà kódà kásìsì wà mẹ́ẹ̀ ìjọ yẹn làdà àfàlọ́ dọ̀ ọ̀nà mọ̀jú fàtà àmọ̀dún jẹ́ ìyàwó twenty five ìjọ wọn bá gbọ́ àràfà níjọ́ àràfà lọ́dọ̀ ọ̀nà kódà bẹ́ẹ̀ lásìsì kódà bẹ́ẹ̀ pé ọjọ́ kẹjọ ìjọ àràfà ìjọ kẹjọ ni ó gun àràfà sí táwọn òpèjọ kẹsàn-án ni ìjọ yẹn ni ó jẹjọ àràfà lọ́dọ̀ ọ̀nà wọ́n á péjọ́ kẹ́ àwọn bá gun àràfà sí tó sì ẹjọ́ kẹsàn-án lọ ìwọ̀n ogun sí ṣùgbọ́n sáré péjọ́ kẹ́ wà níjọ́ kẹsàn-án njọ́ yẹn ní òjò jọ́ àràfà lọ́dọ̀ ọlọ́run péjọ́ wọn bá gun àràfà lọ́dọ̀ àràfà lọ́dọ̀ ọlọ́run inú mọ̀jú fàtà abúlùmọ̀ tẹ̀mí ya táyà bí ó sì pa ẹran léyàrí yàtọ̀ sí ọjọ́ kẹwàá sọlẹ̀ ìjà gbogbo ọdún mẹ́wàá tẹ̀ ipa kí wọ́n á ní dẹ̀lílù pé kásìléyà àtijọ́ àràfà lọ́kàn náà kọ̀ kí ni dẹ̀lílù wa olùkàkùn sọ tó wò pẹ̀lú ọ̀rọ̀ tó lọ́rùn lọ́rùn àáfà tá àáfà àti ìṣẹ́yìn sọ ò lè mú ayé àti àdìsí wa tẹ sọpọ́tì ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ nàdí ẹjọ́ àràfà kò sẹ́ńtò lè ní sọ àdìsí mọ́ olùkọ́ kò sọ fóònù lọ́wọ́ rẹ̀ ni ètò aburú tó lè pé àwọn tí ń sọkọ́ lẹ́tọ̀ àwọn náà wà á pẹ̀ nàdí ẹjọ́ àràfà ẹ̀yẹ́ rẹ̀ ń tọ́ sọkọ́ lẹ́tọ̀ o kóńgẹ́ kò sì pẹ̀ nàdí ẹjọ́ àràfà ó bẹ̀rẹ̀ pé ìkà wà ń takò àwọn tó fẹ́ takò nítorí ìkórè àwọn tí ń takò ni kì í ṣe torí bẹ́ẹ̀ kìtìmẹ́ lọ́rẹ̀ torí ìdí eléyìí ìjọ kẹwàá zòlẹ̀ ẹ̀jà lànà ní ìpẹ̀ràn ìjọba gbọ́n àfáǹsá ní àríbíà lójú àràfà dɔw ti jara pasi ni dɔ kɛ wa dɔ tɛ ma bana ni y'a sɛnɛ o mɔgɔ la bɛ ne ka kan a bɛ n ba se fɛn muso fɛn n'o ye ɛlɛ y'a kɛ jigi ne bi tó bá tó bá taa na soro ha ari yata sɛ n bi n'o tó bá ti fojú kan wa awa ala tɔrɔ a furu ti lɔ dɔrɔn i b'o ti ma i t'o ti ma i b'o bɛɛ bɛɛ fori tiɲɛ ó yàtọ̀ sẹ́ńtẹ́ báyàwó ẹ̀sùn tí ọmọ bẹ́ẹ̀ báyàwó sùn ó yàtọ̀ sẹ́ńtẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tọ́ka mọ̀ pé ń sọ̀rọ̀ sọ̀rọ̀ láì dá tí ọmọ ẹ̀ tọ́ da á ẹni tó ti mọ̀ ni títí ń bínú pé lágbájá wọ́n ló ṣe tó tó yìí tí ẹ dàlùkì àmọ́ ọ̀tá làwọn jọ wọn ṣe. ẹ lọ bá ẹ lọ bọ̀ kẹtọ̀ kí lè fẹ́ mọ túbọ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan sí wọ́n ẹ̀kọ́ kan o. tó yẹ pé nu sùúrù tù ti ń bẹ fún táwọ́bà òun ni pé kẹ́ẹ̀tọ́ àforíjì lọ́dọ̀ ẹni tẹ́ ẹsẹ̀ níwọ̀n bàbá tó ti mọ̀ tí ìsìn tí ọmọ ẹ lọ bá tara ẹ wà lára àforíjì tẹ́ bá bẹ̀ tẹ́ dílé bẹ́ẹ̀ ó kó òun àtọ́lọ́hún ẹ wá bí ọlọ́run kọ́lọ́n forí ẹ̀ṣẹ̀ tó bá ṣe ọlọ́run jẹ kọ́lọ́n forí ẹ̀ṣẹ̀ tí ń tẹ ẹ̀ṣẹ̀ nípa sí tẹ náà kò fi jẹ yín náà ẹ fi tó kulẹ̀ fọlọ́n yọ̀ọ̀dà yọ yọ̀ọ́ máa bí ọ̀sẹ̀ sẹ̀sẹ̀. Ah, ìbéèrè àfa kẹta nù àfa onígò ah, ìbéèrè pé sọ́dọ̀ ń lè fìyà jẹ yàn láìṣẹ̀ bẹ́ẹ̀ ni kádàrà ti wà ńlẹ̀ tákọ́lọ́n tún pa àwọn nǹkan mi bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lẹ̀ yàn tí ìsètò ìgbéyàn sẹ́ni kan ẹ̀ fi ṣẹlẹ̀ àwọn tọ́lọ̀ ti kọ́ pé ọ̀sẹ̀lẹ̀ sí ẹ̀láyà pé yàn sẹ́ yọ ọ̀sẹ̀lẹ̀ bọ́ lọ́run sí kọ́ tí ò ní ta sí. eléyìí bẹ́yàn bá sì ti bẹ lọ́run fún un tọ́ dé bá tí ọ̀tẹ lọ́run kò ní bẹ lọ́run kọ̀tọ́ lọ́run fi mú kúrò lọ́dọ̀ ẹ̀. nítorí kádàrà rẹ̀ ni kádàrà kan lẹ́sì fi bú kádàrà kan kó lẹ̀. gẹ́bí Ibn Taymiyyah rahimahullah ta sọ pé ẹ mú kádàrà ibi kó lẹ̀ pẹ̀lú oúnjẹ jíjẹ ẹ mú kádàrà ọgbẹ́ kó lẹ̀ pẹ̀lú omi mímu ẹ mú kádàrà ẹ̀sà kó lẹ̀ pẹ̀lú oògùn lílo fàìsàn kádàrà kan ni mọ́rọ́dù kádàrà kan ni dàwà ẹ lo oògùn fún káyọ̀sọ̀ kó lẹ̀ ẹ jẹun tẹ́ bá ń pa yín kádàrá ọlọ́run lè bi oúnjẹ kádàrá ọlọ́run ni ó ti dá lẹ̀ fún yín ẹ jẹun kébi ọ̀nà so ẹ mẹsẹ̀ náà kó lẹ̀ múni àtọ́jẹ́ kó lẹ̀ pẹ̀lú ìbẹ́ ọlọ́run fún un ló kó lẹ̀ ní ìsìn so tọrọ rẹ̀. ẹ fẹ́ ka ní obìnrin. arábìnrin bẹ̀rẹ̀ òbí tuntun bá dá sí ìgbà yẹn. ìfibà sí wọn nù ọmọ ẹ̀dẹ́ nìyà pàápàá jùlọ áfíríkà yìí típa ò ní sọ wa malaria malaria ọ̀rẹ́ wa sì ni ṣùgbọ́n ta kórìíra rẹ̀ ibà máa ń pa ẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ fásitì àlòjúmọ̀ kan àdìsàbí ọ̀sán mi ẹ̀rọ kan zádùn máa dídùn kọ́ yìí lórí rẹ̀ ibà ọjọ́ kan ẹ̀sẹ̀ ọdún kan yóò parẹ́ ibà dá kọ̀kọ̀ mẹ́lẹ́ nìyà ṣùgbọ́n àkórìíra rẹ̀ ànífẹ̀ẹ́ sí ẹlòmíì ń bẹ́tẹ́ pé ẹ̀kọ́ ní máa yọ lẹ́nu gbogbo ìgbà ẹ̀kọ́ yìí omi tó gbé látara màmá tó bí inú gangan tí màmá ẹ̀ bá jẹ́ ti kọ́ ṣe àsìkò tí àwọn wúkọ́ ni wọ́n fi sí àsìkò yìí ní mọ̀ yàrá yẹ̀ sí yóò jogun kọ́ tí kọ́ mọ̀ sọ̀rọ̀ náà tí òbí ẹ̀ bá ní high blood pressure ẹ̀jẹ̀ ríru tọ́ba bí wọn mẹ́wàá nítorí súnmọ́ ni kí mẹ́fà náà mẹ́wàá nǹkan máa dá ìsẹ̀jẹ̀ ríru torí pé wọ́n jogun ẹ̀ ní ìyẹn ò dá